واحد أحد مهيمن قادر بالفرش والنقم أصبت بابك يا رحمن فارحمنا واصفح بعفوك عن ذنبي وعن دوني واغفر ذنوب وعزي إنه غيور عافي ومعتني وعارف الأطياء السوء وعاملون ولا شريك له بل جل في العظيم محيي القلوب وما فيه وعندكم حتى البنات ومحيي التعب والمنى ثم الصلاة عليه وخفاء سيدنا المصطفى الألف المبعوث بالسنين أيضا من ذكت كلمة نوت بالوجه والله ما قبلا يمشي على خلقه ولا يتبع النجاة والله والله ولا يتبع النجاة والله والله الحمد لله الذي أفضل على عبده كتابا ولم يجعله عوجا بل أن يظهر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ما تكون فيه أبدا ويخبر الذين قالوا فقر الله ولنا ما لهم به من علم ولا لآبائهم أمرت كلمة تخرج من أقوالهم إن يقولون إلا كذبا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له في ربوبيته وربوبيته وأشهد أن لله الأسماء الحسنى والصفات العليا بغير تعطيل ولا تحريف ولا تمثيل وأشهد أن محمدا صلى الله عليه وآله وسلم عبد الله ورسوله بعثه الله تعالى لإنفاق حق حقا والباطل باطلا وعيد الله تعالى رسوله بالحكمة البالغة والمعجزات المستمرة إلى آخر الدعاء اللهم صل وسلم على عبدك ونبيك محمد الدنيا قدام وعلى آله وصحبه أجمعين وسلم أفضل كلام من بدأ بإصرارهم معقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ماذا صار في الوعاء في الكلام إذا كنت في ليس الله ثقة أبو الصحابة الذي الكرام رضوان الله عليهم أجمعين مدح الله تعالى الصحابة الكرام في كتبه الكتب على يدي الأحباب تطوال وسن رسول الله صلى الله عليه وسلم ẹlẹ́ẹ̀kẹrin ní ọgọ́rin túnrájú wáyà ìpínlẹ̀ tó fẹ́ fún bọ́ọ̀lù àti ìjẹ́ rẹ̀. ọlọ́run nípa ìdá ẹlẹ́tò ìrẹ̀lẹ́ ìdá ààrùn bọ́ọ̀lù àmẹ́sìnà wàyídá ọlá báàlù ìlà bá bọ́ọ̀lù àfihàtì ìdúnà òbí máa fọ́tà àwọn ọ̀rọ̀ ètò ìwàlájú òkùnrin ìyá ìdá ọ̀gbìn àgbàlá àti àgbàlá وبإذن الله تعالى وعوده إنبات تلذذ اليوم من الآيات التي تلي هذه الآية إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا إلا أماني وإن إلا يظنون والذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فقتلوا لهم مما كسبت أيديهم وويل لهم مما يكسبون أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بالله قال يا سيدنا عن النسارى قال بعض الأحكام أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلمون يعلمون من إذا الله آية الإسلام قرآن آية الإسلام أولا يعلمون يقول بهم يقول أن الله إذا تدعى الله تعالى يعلم ما يسرون ثم الفتوى في السماء وما يعلنون عن الأسف لما رمضان في الله ليس أحسن من الله البشر بعد الله من جعله في الأرض خليفة قالوا لقد جعلوا فيها من يؤمن فيها ويمسك الدماء والناس نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم فقال انزلوا في الأسماء قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بالأسماء فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لهم إني أعلم غير السماوات والأرض وأعلم ما تبدون وما تعلمون وما كنتم تكتمون Lágbọ́dọ̀ fún ìdájá ọmọ ènìyàn tó ní ẹ̀. Wọ́n wá ló tẹ́kí ń bà ẹ̀bí ẹ̀bí wọn nínú wọn nípa àwọn ẹ̀dá tó ti wà tó ń tẹ̀tẹ́lẹ̀ ṣáájú ọmọ ènìyàn. فأتجعل فيها من يفسد فيها ويفسد فيها àwọn tó bá dábò bílẹ̀ àwọn tó mọ̀ tẹ̀lé sílẹ̀ kó mọ̀ tẹ̀lé bàjẹ́ láàánú nípa tí ó lè áfíríkà alájọ́pù láàánú sàkọ̀mọ́ sáà ní ọ̀pọ̀ táwọn tó ọ tọ́lọ̀ pàwọn ìjọba ìgbàlẹ̀ tí wọ́n sọ pàwọn òkàn lẹ́yìn lọ́lọ́ sí aláàmù aláàmù ọlọ́ni aláàmù ákùrù láàmù ṣé ní òṣìṣọ́ fún ìtẹ́lẹ̀ ìní aláàmù tẹ́ ṣàfihàn bàtà tùbìjúùnù tẹ́ ṣàfihàn wà náà wọ́n tó ṣòwò èyí tẹ́ fi pamọ́ tó ti fẹ́ ṣe fi pamọ́ tó wò lè nínú àwọn tó ní ìmọ̀jú lọ́wọ́ fẹ́. Ìyàrá náà wá lọ láwọn àwọn lábẹ́ ìdáàbò ní ìṣọ́rọ̀ àti ẹ̀rọ wípé àwọn aláàrẹ àìlẹ́mọ́ ń fi

aláìmọ̀ kọ mọ̀ọ́kà kò lè kọ́ kò lè káwó láàrín àwọn ọmọ ìrà tí ó láwọn ń pamọ́ nǹkan wọn ò bá òun. ìlà àmàmì. àmàmì nìkan ni kò sí màá kankan fún un tàbí tàbí Ìgbà àkọ́kọ́ àgbára fún ni wọ́n dá kò dáwọn lójú rà tó tẹ̀lẹ̀ lọ́pọ̀lọpọ̀ wa mùsùlùmí náà lẹ́yìn tẹ́lẹ̀ Kùránì àwọn ara nílò ìtọ́ lọ́pọ̀lọpọ̀ ó ti tẹ̀lẹ̀ tó láti ti náà ṣùgbọ́n ó ti ń

láti bá ìsìn tàbí láti bá súnmọ́lá tó kó lára àwọn ẹ̀rọ ìdè wọn náà kò sí ní kankan tó lọ sọ pé ẹgbẹ̀rún ní ẹgbẹ̀rún péré ẹgbẹ̀rún ayé nígbà ìgbà ìbọ̀ sọ́ọ̀nù ìgbẹ̀rún kò sí. àmọ́ àwọn ìgbà kan ó balẹ̀. Tí a bá ti ní ah, sọ pé Ó kò sínú kùrá, àwọn tó ń ومنهم أميون أهل لا إله يستطيعون القراءة ولا الكتابة مهارة الكتابة ومهارة القراءة تشوفها reading and writing skills these people lack it. Abẹ́ basic language skills àpapẹ̀ nínú àárọ̀ nínú a pè wọ́n yẹn àlejò ṣá. Lọ́sìkì tí ẹ bá fẹ́ sọ èdè kan, àkọ́kọ́ ni Nàárọ̀ tó àti kẹ́kọ́kọ́ èdè yẹn létí. ìgbẹ̀yàn gbọ́ pé sí ohun ló lè pè jáde lẹ́nu ohun náà ló lè kà ohun tó sì lè mọ́. Tọ́lá yẹ pé àwọn afọ́jú àwọn gbọ́ kí ìyẹn náà fi lè sọ̀rọ̀ wọ́n lè pè jáde ṣùgbọ́n wọn ò lè ka nǹkan tó ń pè dá ìjọba kọ́ rẹ̀ tó pé tí wọ́n fi ká òkú. Wọn ò sí lè kọ́ torí pé wọn ò rí nǹkan tí wọ́n kọ́ rẹ̀ ní báwọn kù. Ó bí kò lè sọ kankan tó kò sí gbogbo àwọn tó fẹ́ sọ. Ṣùgbọ́n lè kọ́ tó bá rí fẹ́ kọ́ yóò kọ́ kalẹ̀. Kò lè ká jáde. Olùgbéyà ìyẹn ló jẹ́ pé àwọn ní ẹ̀kọ́ tí wọ́n tó ṣọ̀pọ̀ àwọn ọmọdún ni wọ́n ní gírèmù. Fọ́ìn. Òun ni àwọn bí wọ́n kàn ju lọ́wọ́. Àwọn òbí tí wọ́n òkú apá àwọn sign language ọwọ́ ni wọ́n yóò ẹgbẹ́ àwọn bá tó ṣe tó pè é. ẹni ليس له مما أرقي مهارة المطالعة ومهارة الكبار Àwọn àwọn ọmọ ẹ̀nà àyẹ̀wò yà ń gbọ́ pé wọ́n bẹ́ẹ̀ ti sàárẹ́ káàkù jí àkàwẹ̀ wọn ò lè kọ́. Lèlé pé wọ́n kà nígbà ẹ̀bá kọ kalẹ̀ ní orí ọ̀rọ̀ ẹ̀ka tí wọ́n bá kàn fún ẹ̀ka tí yẹ́lò ẹ̀ka. Orin ìṣẹ̀ sí àdúrà wájú ìwé ṣáré wọn àti yá ti sára bí àgbàrá àti ìhàdí. للشيخ الثالث والثمان إسماعيل عبد الرحمن الصابوني شرح فضيلة الشيخ ربيع الدين الهادي جريان يعني عمير ألف الغني في مصر كان طابع رئيس قسم سنة في الجامعة الإسلامية في المدينة النبوية سابقا لماذا أستطيع القراءة؟ Ya na مكتوبة لولا أنها مكتوبة لأن تسير أكثر شيئا tí o bá jẹ́ tí wọ́n kọ́ kalẹ̀ ìdí ní kàfà àti kàngọ́gbọ́. ṣògbé ọlọ́wọ́n méjèèjì ò sí fún orí wọn sọ pé bàrẹ́ta yẹn wọ́n jẹ bá àwọn òṣèlú gbọ́n. fún èyí ìyá claim. Ìwé ọ̀pọ̀ nígbà náà bí ìsìn. Tó náà ìwé díẹ̀ tó wà, wọ́n máa ka ni wọ́n wà lọ fi sí inú ìjọba ọ̀pá. Ìjàpá ó ní pẹ̀lú ìbọ̀. bá àwọn sí àwọn èèyàn létí. Ìyá ti sọ̀rọ̀ ìṣọ́ rẹ̀ ọwọ́ àwọn àṣẹ̀báà àti àwọn òrùbá àwọn òrùbá òrùbá ọ̀rọ̀ àtẹ́sí. Lúgbẹ́gbà tó náà bá ń sọ̀rọ̀ nípa ọlọ́run ní iná àrùbá بها النبيون الذين آمنوا والربانيون والأحباب بما استحكموا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون eh, Nọ́mbà ayà ẹ̀ tó tún máa ìdàlẹ̀ ayà tó ń ka ẹwà. Ọlọ́run ní nínú ayà ayà tó náà lọ kórí o. Tó bá ń bẹ́nu àwọn àti irọ́ lásán àwọn wọ̀nyí àbá lásán wọn ń dábàá nípa wáyìlú nílẹ̀ ní iná yà ṣubú náà lè ta nítorí náà ègbé ni fáwọn tí wọn kọ síra pẹ̀lú ọwọ́ wọn tó má yà lónìí lẹ́yìn náà wọn sọ pé ádámù àìyílá ọ̀dọ̀ ọlọ́run lè lè ti wá bí ẹ̀ṣẹ̀rú náà lè bá lówó àìdí ègbé fún nípa tí wàwá ìlú láwọn mímọ́ yàtìwọ̀n ègbé ni fún wọn pẹ̀lú ìrẹ́gbẹ́ ṣe iṣẹ́ àyà tí tí ó sì ń rẹ́ ìgbà yẹn ṣúra 5 àyà 44 báńkà àtú láàrin Inna alìsànlá sáwọ́ta fíra rúdà wa nuru. Yẹ̀ mú ní àmì nínú ìyọ̀wọ̀n آمنوا الذين هادوا والربانيون والأحضار بما استحكموا بما استحكموا من كتاب الله وكانوا عليه شهداء ولا تخشوا الناس واخشوني ولا تشتروا ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. Àwọn alákọ̀ọ́sọ̀ orí ìtàkalẹ̀ sí ha oúnjẹ nínú ọ̀sà orí ìtàkùdánù ìtọ́gbọ́nà pẹ́pẹ́ ìmọ̀nà pẹ́pẹ́ wà lóòrùn ìmọ̀lẹ̀ pẹ́pẹ́ Yàkùnmọ̀ bí a ń rí náà bí yóò. Tàwọ́rẹ́ta yẹn, àwọn ọlọ́run kan fi ń dájọ́ àwọn ọlọ́run ó ní. na àtìláwọ́. Àwọn tí wọ́n gbá àpà kọ́kọ́, wọ́n ti wọ́jú tẹ́lẹ̀ fọ́lọ́

tí wọ́n bá kú láyé àwọn ànábì ọlọ́run ní tún tẹ̀lé wọn sá síra yẹn ni wọ́n wá ń lò láti ṣèdájọ́ láàrin àwọn àbànú ìsọ̀rọ̀ yìí tóbi lórí ànábì dáhùn lóbi lórí ìṣòro náà tí ó tó wáyé rẹ̀ ń sá tọ́lọ́sẹ̀ wá fún nílé ìjírì tí ìsá sì sọ wípé ìní ọ̀sùn lùmọ̀ ilé kùmù sọ́ọ̀tì kan nímọ̀ ẹ̀bẹ̀ ìnẹ̀yẹ̀dẹ̀ nínú tọ̀rọ̀ ìjìlá òtakòta òrẹ́ta ó jẹ́ ìsinmi lẹ́nu ta òrẹ́ta tuntun wá lè wà ń bẹ̀ tí ò ní pàtó títí pọ̀ bẹ́rẹ̀. Tẹ̀síwájú. Wọ́n rọ̀bà ní yóò wọ́n. yóò wà ní àṣà. yóò àwọn àlùfáà wà ní náà tẹ̀síra wọn bá ní àwọn onírọ̀gbà nìyí wọ́n ní àwọn tí wọ́n jókòó ti iṣẹ́ ọlọ́run ṣíṣe àwọn èèyàn yìí lọ ìkankan tẹ̀bá débẹ̀ láàrọ̀ lókun lálẹ́ ẹ̀ àwọn nílé ìjọsìn wọ́n gbà náà àwọn kan ní àṣàbáàrù àwọn èèyàn ní olùmọ̀ gangan tí wọ́n ní máa

ṣùgbọ́n ìdájọ́ ìran àti tó lọ máa ń ló sàlàyé ẹ̀rẹ́ ìgbòhánì. Èrè ó sì lè já méjèèjì papọ̀. Ó jẹ́ olùmọ̀, ó mọ̀ nípa ṣẹ̀ríà, ó tún wá jẹ́ ìmá títún kí n bá rè ó ṣe ṣe ní méjèèjì. Èrè ó sì lè nínú méjèèjì.

lọ́lọ́ ní máa yóò sì ró ọmọ yóò lè lọ èéṣẹ́ ti pamọ́ nínú ìtumọ̀ rẹ̀ ni iṣẹ́ ṣe kí ni ìdíjẹ́ ti ṣe kí làníyàn yín lórí ẹ̀kílẹ̀ gbà lérò ẹ̀sìn pamọ́ kò bẹ tó mọ̀ kó dàbẹ́ sọ pé fẹ́ gbà lérò ni ọlọ́run ló ń mọ tó wà ní àsìkò tó bá dé ọmọ èèyàn lọ́kùnrin kó máa lọ lé tó yóò wá náwó sí bí àwọn ọmọ lọ káírò tó ti lọ sí wá kò sí nítorí kọ́lá owó ẹ̀ ní àwọn ìgbàgbọ́ àgbo kò fẹ́ kọ́ mọ̀ yẹn jẹ̀ náà nù. tàbí wà tó ti lọ yọba lágbà wọn kò sí lé ìmọ̀gbọ́dọ̀ náà wà ń lé sọ. ọmọ èèyàn tí wọ́n ń ṣe gan àti ọlọ́run nìkan lórí tí ń bẹ tó wá ló jẹ́ pé káṣá fọ̀mọ́ gbogbo bá bá ṣe fún bani ọlọ́run. kéèkì kan yẹn sọ̀rọ̀ o, àwọn ìsára ń lè ṣe wọn láti gbogbo. Tó ra nínú ìlú kan. Wọ́n á fẹ́ yan aṣojú ìjọba kan. Òṣèlú ló pọ̀ jù wọ́n nítorí ṣẹlẹ̀ pé ẹni tó bá jẹ́ lọ́ọ̀yà ṣàgbọ́ yóò lè ṣojú wa lọ́dọ̀ ìjọba tí lọ́ọ̀yà yẹn ti wá máa ṣiṣẹ́ kó mọ̀ sí lọ́dún mẹ́wàá gbogbo ẹ̀ máa ní bẹ́ẹ̀ ní yóò ṣojú wa wọ́n ti mọ̀ sí mùsùlùmí ò ní lọ́ọ̀yà nítorí bíbí ọdún náà wà ní ìlú ọmọ kan jẹ́ ìjáde lọ́sùn tó já mùsùlùmí àwọn ni wọ́n fi àwọn tó bá fẹ́ tí wọ́n á gba òfin yẹn wọlé wọ́n kà lọ́nà ẹ̀bẹ̀ ẹ̀yìn òní ronú ìgbà tí ó ti kọ́kì yẹn jáde wọ́n máa jẹ́ bẹ́ẹ̀ lò wọ́n máa bí ìyẹn náà ẹni ní ilé ìyẹ́kẹ́ ìdájọ́ ọ̀rọ̀ ìlú lọ́mọdúnlájú ó ráàyè ó máa jẹ́ ó máa gbà ní ìgbà wọ́n á lọ fi sínú má jẹ́ kò ní ẹ̀yìn tẹ̀lé ọmọ ìlú yìí torí ẹ̀sùn yọ́ ń rọ̀pọ̀ láti kékeré pẹ̀lú ìjọba ọmọ tó bá ti wájá ìwọ̀n ìkèrè sọmọ bí bàbá rẹ̀ ó kàdá ọgbẹ̀ ìlú tó bá ìlú ti wá tó lẹ́ tó máa tún bàbá ní ọmọ ọmọ ìgbà ìlú wọ́n yọ ọdún ìlú tó tó wọ́n mọ̀ ní pé wíwà rẹ̀ yẹn kò pé

ọlọ́ni bí ma tó fi lómi kìtàbí láàrin nítorí nígbà fún ọṣọ́ nínú tíra ọ̀rọ̀ afún iṣọ́ ni kò dàbí ìsìn tó jẹ́ pé àwọn èèyàn kùránì tó fẹ́ yín gánà ìsìn bàbá ní kúrẹ́ ẹ̀ka náà ẹ̀ka àwọn èèyàn bá lọ lé tó ṣùgbọ́n nígbà àwọn èèyàn Mo bá yí padà mú nígbà tí wọ́n yí padà, ọlọ́lá fún iṣọ́ ló jẹ́ fún wọn. Tẹ̀síwájú àgbọ́n. Ìyàrin àárẹ́ yìí ń ṣúnà dáa. Wàtánù àárẹ́ yìí ń ṣúnà ẹlẹ́rìí ni wọ́n jẹ́ lórí ìtàwẹ́ta. Wàlá ń ṣàwọn náà. Ẹgbẹ́gbẹ̀rẹ̀ èèyàn. Wà ṣàwọn. Ìjọba ni wàlá tẹ̀síkárù bí àyá ti tẹ̀síwájú lọ́dọ̀ tí wà ọ̀nà oró bàbá wa àwọn ká àwọn èèyàn kan bẹ wọn ní sòrò ìjọba ẹjẹ àti ìjọba ẹjẹ. irú wọn àwọn kan bẹ ní wọn bá pè ní àwọn kàgbàgbì fóònù kàgbàgbùkù wọn kàgbàgbì fóònù àwọn tí wọ́n wójú rí àwọn aláṣẹ àtàwọn olórí àtàwọn àdípò nítorí tí wọ́n bẹ́ rí lọ́dọ̀ wọn ó kàgbàgbùkù wọn fẹ́ kàgbàgbì fóònù ara tó fa láàkù àwọn ara tó bá dáàbà sí àdínkù ọ̀dọ́rọ̀ ara tó bá lò ara lè ní ó sọ wọ́n náà ti lọ́dọ̀ àtọ́lá ṣe ó kàn wọ́n àdájí ah, kọ́tẹ̀ sọ bá àti ìjọba tó àwọn tí rí ọba àdáwójú rẹ̀ gómìnà àdáwójú rẹ̀ olówó ojú rẹ̀ olówó àwọn rẹ̀ àwọn alágbára nítorí ipò ayé tàbí nítorí ọrọ̀ ayé ọ̀rọ̀ tọ́wọ̀ nǹkan nù kùnrin ó ṣe kìkì náà ó fi pamọ́ mọ̀ àwọn wá ń tán wọ̀ ní

ما أنزل الله من بعد ما بيناه للناس فأولئك يلعنهم الله ويلعنهم اللاعبون Àwọn tí ó fi pamọ́ ìtọ́lọ̀ ń sọ kalẹ̀ nínú tírà lẹ́yìn tọ́lọ̀ ń ṣàlàyé rẹ̀ yékéyéké fáwọn èèyàn. Ọlọ́run bá ní Òun ọlọ́run àánú àwọn, àwọn tó ń lọ àánú tí sọ àwọn èèyàn ti di ìlú kò

أولئك أتوب عليهم وأنا ó bá ṣe ìrìnlá káàkiri sọ fẹ́lẹ̀ ẹ̀gbọ́n ló dá yí láàmú lásìkò rẹ̀ ìlú jẹ́ ó ṣe ń mú. Láàrin rẹ̀, nígbà tí ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ nínú kíra pẹ̀lú ní ti ní àpàdà. Wọ́n ti látara ọ̀rọ̀ sábà lóṣù. Wọ́n ti ìdòdò wọ́n

wọ́n wà ń tẹ́jì àwọn ọmọ òun máa rí lórí pé ẹ̀kọ́ tó kọ́ nìyẹn tó bẹ́rẹ̀ pé bẹ́ẹ̀ bá dá àpá àti wọ́n bá bèèrè nǹkan lọ́wọ́ ẹ̀ pé yòó má àwọn tó ní mọ̀ nípa ẹ̀yẹn náà ìwọ ló júwe ẹ̀ fún wọn pé ẹ̀fẹ́ lómi náà alábòsí ni alábòsí ẹgbẹ́ rẹ̀ yóò jù wọn ní wúyẹ tó wá ti wá wọ́n sì ti mọ̀ kókò rọ́lá méjèèjì tó wá dọ́ sọ pé sẹ́wọ̀n kó òun sọ́ọ̀mù òun ti sọ ọdún ṣàánú wa. Àbá àtẹ́ká tẹ̀síwájú. Wà máa ní lámíyá ní máa ń bá lọ. Ẹ tí ò bá dájú pẹ̀lú tọ́lọ̀ ń sọ kalẹ̀. Ọ̀gá nígbà mọ́ ìṣẹ́ àfihàn. Ìṣèrí lẹ́ni ọlọ́mọ ti wá sí ìlú. Ọlọ́gbà lórí ọ̀gá ìkọ̀ ọmọ wọ́n tí nítorí náà ọlọ́ọ̀bá àlejò aláṣọ nípa àwọn ẹ̀yẹ tí aláìmọ̀kọ́ máa kọ aláìmọ̀kọ́ máa sáwà nù wọn àwọn ní wọ́n sáwọn nínú wọ́n ń sọ báwọn yẹ̀rù níjọ́rọ̀ pé ẹ má ka pàórẹ́tà lójú àwọn sàápé tí ẹ má mọ́ sí jìyàn inú ثم يقولون يقولون هذا من عند الله يستوي به ثمنا من الله فويل لهم بما كتبت أيديهم وويل لهم بما يكتبون نعم وقالوا لن تمسنا النار إلا لقد هذا نعم.

Ọlọ́run ìmọ̀ ẹ̀yá bí wọ́n rẹ̀ padà bẹ́ bá ti wọ ọmọ ẹ̀yẹ̀ orí gbèrè lọ́nà tí ń bẹ̀. Àmì ẹ̀kún ẹ̀rùn àwọn ọmọ ìmọ̀ àdáàkà. Abẹ́ ìsọ nípa àlá nípa ẹlẹ́gbẹ̀ ẹ̀mọ́sọ̀ bẹ́ẹ̀mù. Ọlọ́run ṣàánúwà. Pápádà ní ọlá tí ń bẹ̀rẹ̀ fún wọn òun ó máa olùgbélá gbàgbé ìlànà ìṣàkì ìṣàkì wà láwọn lè rọ́yé dè kí ṣùgbọ́n ìyí máa lè sọ̀hárà. láàrùn náà ka jàdáàlà láàrùn náà ka ṣàk wà láàrẹ́ ìdí kí ṣùgbọ́n ní ìlànà kò sí iyèméjì tó ti wulẹ̀ kó máa tàbí tàbí kan ò sí. kò sì sí tẹ́lẹ̀ lè rí wí kò sáàrí jàre tó lè mú sọ pé àwọn sàábé ìgbàgbọ́ wọn ìgbàgbọ́ irá mi ìnáfìkì ni wọ́n ìsọ́kò lè rí mú wá ẹ̀rí eré ọlọ́ọ̀bá àlejò nínú ní wọ́n lẹ̀ nínú ààrùn ní wọn ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم سورة الأنفال سورة كجو آية كريم آية لكن إلى Ọlọ́run ọlẹ́ nínú àwọn ẹ̀nú àwọn tí ó ń gbàgbọ́ rí, yẹ́ làwọn ọ̀sọ̀ abẹ́jọ́ ń tẹ̀ lánàá sí ìwọ̀n àájàrú káàlì bàbá àtà abẹ́gbẹ̀ lábẹ̀gbẹ̀ ọlọ́run sọ̀rọ̀ ọ̀rọ̀ wà á jà àwọn tí wọ́n ṣe ń ṣíra wàjá àdún sí pàdé láàrín sí jàmọ́ sí ojú ọ̀nà ọlọ́run fún ẹ̀sìn ọlọ́run wà nílẹ̀ ní àárọ̀ wà ní sọ̀rọ̀ àwọ̀ àwọn tí ń dáàbò bò wọ́n yẹn tí wọ́n tàbí mọ́ra àwọn olóyẹ wà náà sọ̀rú tí wọ́n kún wọn lọ́wọ́ wọ́n fún àwọn mọ̀hájìrò lọ́wọ́ ọtí wọn lẹ́yìn. Mùlá ní kí àwọn ọmọ ní mọ́ mi náà. Ọlá ní àwọn ọmọ tó kò lè mọ́ mi náà nà kọ́nà àwọn onígbàgbọ́ àwọn ọmọ onígbàgbọ́ láti sí èméjì. Láwọn Alákùnrin láàbò wọn. Ara ìlú bá ìgbọ́ ló bẹ̀ nínú ẹ̀yọ lápò mọ̀síọ̀, ó fi mọ̀ nígbà àwọn ọ̀sọ̀ ààbà lẹ́yìn sún bí máa sùn ní ìrìn. Ó wọ́n lè ṣẹ lọ́n sórí wọ́n ṣe mọ̀ láyíká ṣùgbọ́n náà ní èyí yòówù ní ẹ̀ṣẹ̀ ní ọba jẹ́ láwúrú náà lè fèrọ confirmation ọba tí wọ́n la kọ́ ríṣì àwa ní ìsìn bẹ́ẹ̀ lè kọ́ òbí wà rọ̀dá ọ̀rọ̀ wa láàrin ìpayà àti ètí bọ́lọ̀ ti forí fún aláwáwà tábàjẹ́ lọ́pàá ọlọ́run lójú ìbẹ̀rù pé sọ́lọ̀ ń gbà tó forí fún wa àtìlẹ̀ sí pé ọlọ́run ó forí jì wá torí kó ṣàdé fún òforí jì wá àwọn sàápẹ́ kò sí láàrin ìbẹ̀rù àtìlẹ̀ sínú ọ̀rọ̀ wọn tó tọ́lọ̀ ń là á mọ́lẹ̀ ní kùránì ó dákọ̀ wọn ó mú èèyàn pé àwọn tó ṣe ń jíra o àtàwọn tí wọ́n dáàbò bò wọ́n tí wọ́n gbà wọ́n mọ́ra ní màdínà tí wọ́n sì

yẹn ìjọba ló ń polú tí wọ́n wá kọ́ tó mọ́ ń tí àǹfẹ́ láwọn tó bá ló ṣiṣẹ́ ìjọba kò lè ṣiṣẹ́ yẹn máa ń lọ́jọ́ láti pátọ̀ ẹ̀ ó lè ju òṣèlú padà gbàtọ́ padà ṣẹ̀wò tó ti fún ní pé pàtó nígbà tó ní nígbà tí wọ́n bẹ́ẹ̀ ṣe ìlú ṣàgárí àtàwọn ọ̀gá ìrìnàjò ẹgbẹ́ 29 wọ́n lọ fún ojúkú ní state pardon ìgbàtọ́ dé yàpọ̀ tẹ́bá rí èrò tó fi káàbọ̀ bó ṣe ṣe ń dé láti ọjọ́ ẹ̀sìn ẹ̀mí lòkẹ́rì kan sọ pé kò lè ṣòṣèlú kò lè dìbò òṣèlú mú ẹnìyàwó lòdì ní state pardon láyé nìyẹn o wà nígbà tàbí àwọn sọ̀hábà ẹ̀kọ́ bá ń sàlàyé ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ṣàlẹ̀ eléyìí ẹ̀yìn ìpínlẹ̀ ó ṣe báyìí ìwọ ọ̀tẹ̀lẹ́ṣẹ̀ ọlọ́lẹ́ ògbórí jìnà ìwọ́n ní kò ní ọlọ́run kò borí jù gangan Tàló ni gbogbo ẹ̀, tàló lè borí jìnà, tàló sọpọ̀ borí jìnà, wọ́n tó jámọ̀ gangan, ẹ̀kọ́ ọgbẹ́nà fún wọn jámọ̀ Tí a lókè bá ń kò lọ òkè, ẹ̀tọ́ lọ bá ní kó orúkọ àwọn òkè, wólẹ̀. Ó ní ní ìlú wo bí ó ṣe kéré tó bá yá ò ní rí jù Àwọn tí ó lọ pé gbogbo ayé níbo ní ilé ti ní wà lókè ìpàdó lè fọ́ ọ́sọ pé ilé yìí léṣe ìlú kan ó kéré wà rẹ̀ tó bá tún wá ń lọ sókè sí ayé gangan yóò wà á dàbí dọ́ ayé ọ̀nà yóò dàbí dọ́ nínú solar system àwọn ayé tí wọ́n sọ ní báyìí ó yí òhùn o tó bá débì kan àtòrùn àti ó wáyé yọ̀ọ́ tó dàbí dọ́ọ̀ yóò kọ́ dàbí nǹkan kíkí ní dúdú tó bẹ́ ààrẹ ní rí mọ́. ìyẹn ni a ti fẹ́ kẹ́ tó bá ṣe sáyẹ̀nsì tí mo ń tètè ilé wọn ọ̀rọ̀ ọlọ́run pàṣẹ ìjọba. There was a you in the universe. Ìràwọ̀ tó yọ lókè sáà rí. Wọ́n sọ bó ṣe tóbi tó wọ́n lè sọ nílé tó wà nínú àdájọ́ àwọn ẹyọ kan ọ̀rẹ́ mílíọ̀nù débi tó ọ̀rẹ́ mílíọ̀nù tó gbọ́ra wà náà ṣùgbọ́n àdájọ́ ẹ̀yà sẹ́gbẹ̀ constellation ìgbìmọ̀ ìwọ̀n ọlọ́wọ́ àwọn ọ̀sán àti tẹ̀sí dị àwọn. Bí mo ṣe ètò wẹ́nì ní ìṣàlàyé pé tí wọ́n bá ní wá sí àmọ́ ìdáàtìlì burúj. Sọ́nà tó kún kẹ́kẹ́ fún àwọn ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ni iye ìràwọ̀ tó wà ọ̀rọ̀ ọlọ́wọ́ ní sọ́nà kún fún àwọn àgbáríjọ bẹ́ẹ̀ tábábẹ̀rẹ̀ sí ìkà àwọn onímọ̀ tó ní bẹ́ẹ̀lẹ̀ wá ní irú àgbáríjọ bẹ́ẹ̀ tó wà kò lórúkà ìsìn tẹ̀ sí lójoojúmọ́ ọkọ̀ wo ni òkú ti tó lé ìlà tó sábà ń wọ lókè tó tó àṣà bí ìkan bá tún jìnà sí tó wà sí ní ọmọ kéré sí

kó tó débi tí sáàtì ọlá wa ò lè wá ayé náà nínú mọ́ sámà sí ní gbogbo ẹ̀ lábẹ́ sámà sí ní. wọ́n là kọ́ ní zàlìyàmù gbàná àtúnyàmù náà sọ̀rọ̀ ìṣọ́mọ̀ ayé ní gbogbo làwọ́ wà lábẹ́ ọ̀ṣọ́ la ti ṣe atúmúnú ẹ̀ láti fi ṣe ìṣọ́ ọ̀kan náà. Tó láyé òsì nínú ìyẹ̀wò tó bá wọ sọ́mà tọ́gbọ́ngbọ́n. ó sì ní lẹ́kùn àbẹ̀wò àbá ó ní tó bá lò jáde kí ó ní ó sì lọ́nà tí wọ́n ti máa rí ó sàlàyé ìròyìn fún wa àmọ́ gbọdọ̀ bá dé gbọ́ọ̀gù parẹ́ pé ètò nígbà ń sọ̀rọ̀ yìí ẹsẹ̀ kan ò sí ìfẹ́ pé òṣùpá nìkan lẹ́sẹ̀ sílẹ̀ kan lẹ́gbẹ̀. kò tẹ̀ sí tó ń wà o ẹgbẹ́ wà lọ́mọ ẹgbẹ́ kan lẹ́nu òun àárín tí òbí yọ sí òun. wọ́n lè lọ òkú ìwà àgbẹ̀rẹ̀ ọ̀gá ẹgbẹ́ bá dáná pẹ̀lú èyí ẹ wá da omi tó èso kú olóòrùn lẹ́gbẹ̀ẹ́ rà bá wájú ìgbà lẹ́wọ̀ èmi kọ́ mo sọ̀rọ̀. ó sáyìn máa jẹ́ kọ́rọ̀ tètè dé abájá àwọn scientist àti àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀sìn ìgbẹ́yìn oní àti àti social scientist aláròyìn ẹ̀sìn ìrọ̀lẹ́ yín ti ní. ní píríncípù kan pàtó subjectivity ní kọ́lẹ́mù ni orí wo báyìí wọn àtúndé orí it's not experience experiment experiential. iṣẹ́ ní ó wà iṣẹ́ ní ìmọ́mọ́jẹ́lé pé sáyẹ́ǹsì ní ìfẹ́ oúnjẹ àjẹ́ báyí ní a máa rí nígbà tí wọ́n ti sáàtún lè rí lẹ́kọ̀ọ́ ṣé bó ṣe rí pẹ́síkà rẹ̀ ni ó ṣe rí lẹ́kọ̀ọ́ tó bá rí pẹ́ rẹ̀ ó

ọlọ́run tó ní ọlọ́run ní àwọn wọ̀nyí láàrín ìgbà والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منهم وأولو الأرحام بعضهم أولى ببعض أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم nínú ṣúwájú yẹ aṣírí ìgbàtọ́lọ̀ ọba sọ wípé àwọn ọ̀rẹ́ yìí ọmọlùmọ̀kùnrin náà náà á kán nínú ṣúwájú àǹfààní àwọn olùgbàgbọ́ òdò gangan kí lọ́lọ́ sọ nínú wọn sọ́rọ́tò ìhásírì ọlọ́run ní ìlàríkà ohun sọ́ọ̀tù àwọn olóòdòdó sọ́ọ̀tù aṣúra 59 àyà ẹlẹ́ẹ̀kẹjọ súra kọkàndín ní ọgọ́ta àyà ẹlẹ́ẹ̀kẹjọ bẹ́ẹ̀ sọ́ọ̀tù aṣúra 59 àyà 8 ọlọ́run للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا ورضوانه وينصرون الله ورسوله أولئك هم الصادقون.

ọlọ́ni wàyá ń ṣùrú na lọ àwọn ìṣúra wọ́n kún ọlọ́run wọ́n ṣe àwọn ṣe fẹ́ sí ọlá àtòlùṣẹ́ àwọn ẹ̀yẹn lólóòdòdó tó bá lólóòdòdó àwọn sàábẹ́ni tẹ̀síwájú والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة منهم ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه وأولئك هم المفلحون والذين تبوأوا الدار والإيمان من قبله أما àǹsọ́ tí wọ́n ti ń gbé màdínà ṣáájú káwọn mọ̀hájúrò ó tó dé láti mọ́ta tí wọ́n ti gbà náàbì gbọ́ wọ́n ti ṣe bẹ́ẹ̀ á pẹ̀lú ànábì àdéhùn fáwọn ànábì lọ́wọ́ àwọn òkun lọ́wọ́ àwọn òkun lẹ́yìn kó lọ máa kọ́ wọn lẹ́sìn kó tó dé ọlọ́ni yóò ìgbúnà mẹ́ta jára ilé ìhì wọ́n nífẹ̀ẹ́ sí àwọn tó ṣe ìjíra wá bá wọn ta ló sọ̀rọ̀ ọlọ́ Ẹgbẹ̀rẹ́ àwọn àgbárí ẹ̀wọ̀n níbi àwọn tó wá láti mọ́ta ولا يجدون في صدورهم حاجة مما Àǹsọ́rí gbogbo tí wọ́n lò jọ náà, tí wọ́n fi ṣe fún lọ́wọ́ fáwọn Mùsùlùmí tó lé láti mẹ́ta, ọlọ́rin láyẹ̀ jù yúrà sí ìṣìlú ìrìnàmájà gbá mímọ̀ oòrùn

àmì lọ́wọ́ ìyàgbọ́n máa ń fi rún wọnà ìròyìn náà. In tó pamọ́ sínú igbá àyà àwọn ọlọ́run jẹ́ ìjẹ́ pé kò sí kèé sá ń bẹ̀, kò sínú ni bí ni ń bẹ̀, kò sínú ni bí ni kò sí kèé lọ lọ́sùn àwọn àǹsọ́ sí àwọn mọ̀nàjìrún. Lọ́kùn to people That that we we التي تسبب التعارض لكن بالنسبة إلى الإيمان بالله ورسوله àwọn sàárẹ̀ ò ní kèéfà kankan síra wọn ìjáde wáyé láàárín gbígbọ́ nǹkan dé tó ti kọ́ wa tò ní lẹ́kọ̀ọ́ àti ìdílẹ̀ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ bá ní ẹ̀rọ sí tàbádélẹ̀ nípa ẹ̀kọ́ bá ṣe ṣèlú àti ẹ̀kọ́ àwọn mùnà bìbì jẹ́sí pé máa dáàrin gbogbo ní ó ọlọ́run ṣàpọ̀ láàrín pẹ̀lú àwọn ará mọ́tàkìrà wọn lọ ó lẹ̀ sí àwọn náà ní bùkátà sí jẹ́ sílẹ̀ wọ́n mẹ́rin yóò Tàdá àbùkù níbi ahun ẹ̀mí ẹ̀, fa aṣọ níbi ahun ẹ̀mí ẹ̀, fa òrá ìfá. Gbogbo ní mú fi àwọn òun ẹni wọ́n ṣàṣeyọrí àwọn wọ́n jèrò. Nínú ayá ìtàkà yìí, nínú ayá ìtàkà kí àdífà nǹkan yọ bẹ̀, wà mẹ́rin a lè fàáyọ̀ ń bẹ̀ tí a ṣe gbogbo wa la ń bẹ lára wa àdámọ́ káyà hàn ó wà lára gbogbo wa ṣùgbọ́n ni ọlọ́run bá lè ṣọ́ níbi ahun yẹn tí ò wá máa ń lo àdámọ́ ẹ̀mí yẹn ìka hàn àwọn tó gbogbo ẹ̀dọ́ ọmọ ènìyàn ká ní ká mọ̀ ká nífẹ̀ẹ́ sí dúkìá wa ká má fẹ́ fi ilẹ̀ kódà ká ní èyí tó pọ̀ tí ń bàjẹ́ àní fẹ́ fúnyàn lè tó bàjẹ́ yẹn náà. olófàá tẹ́lòmíì fi ra tòmátò sílé tí tòmátò yẹn bàjẹ́ tí ò fi fọ́rẹ́. olófàá tẹ́lòmíì fi ní aṣọ tó rán sílé tí ò rán látọdún kẹta sẹ́yìn aṣọ yẹn tó ti di lindan kò rí ti kó sí sísà kò fi kọ́lé lẹ́nu ó fẹ́ máa fi rántí bí aṣọ tó nígbà tí wọ́n ṣègbéyàwó làtífá aṣọ yẹn la fi ṣègbéyàwó làtífá eléyìí nígbà tí kàmọ́rù ń kó mọ aṣọ tá a mú níbi kó mọ kàmọ́rù eléyìí ó fẹ́ fi máa rántí rọ́ nípa ọmọ ni o. ọ̀n lẹ́lòmíì bí ìgbọ̀n yàrá two million naira cash yóò kàn jábọ́ pé á ah, gba olówó èdè ojú yóò tó wá tó bẹ̀ padà. olùgbé ah, ọlọ́run rán mi létí pé owó ìpọ́n ti ṣeré ní pípọ́ rẹ wà láì yóò tó bẹ̀ padà. bàbá wọn wá kẹ́kọ̀ọ́ mọ̀ sí àwọn ọmọ tó wá dé wọn sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ rẹ. ṣàìtọ́ wà fún mi pé owó ni wọ́n fi kìí sára wọn ṣé ìwọ ń bẹ náà pé ó yá ni. ìdè bá ti fọ ọlọ́run bí lànà ló gbà ṣe mọ nínú ẹni tó bá náà ni ó fún un. tó bá ti ronú ni ó dá máa kò wá ní gbogbo owó tó kó yẹn yóò wà lórí. èyí tí tún pa lọ́wọ́ yóò

tẹ̀pẹ́ rége rége rége ló ń kọ́ orin rége Mandela tó kó òmìnira tó kù orin òró ní tó gbogbo orin ẹ̀ freedom Africa ní Africa ti fi kò sí country kankan tó wà ní tó dàgbà sí fire in the way to olùkọ́ fighting Namibia. tó kàdà wọ́n ní kìíní kan títí títí tó kọ ìdífọ́ àga ìgbẹ̀gbà ìgbà tí kò sí ìyẹn mọ́ kò rí tí ó kọ mọ́ tó wà lọ kọ ní mùsùlùmí bá ilẹ̀ àrí ilẹ̀ lọ́rùn ámẹ́rẹ́ ìrọ̀sílẹ̀ ọjọ́ kọ bí jésù náà a mùsùlùmí onírànù tó wá tẹ́jì sí fún mùsùlùmí nígbà yìí ìmẹ́ta orí mọ̀ láàbí ẹ̀mọ́ta dé orí mọ̀ láàbí ẹ̀rí mọ̀ láàbí church fún ọ̀rọ̀ tiẹ̀ ó kàn díẹ̀ tó tó kú lónìí ọdún ọ̀gá láàánú sí ìlú láàánú sí ìlú àwọn olóńgbò ń sọ̀rọ̀ Jáǹsì tí mo lò ó bẹ̀ ní pé gbogbo èèyàn láhún wà lára ẹ̀. Àmọ́ ìwọ tó bá fẹ́ wá tó ṣorí kó níbi ahun ẹ̀ ní. tó mẹ́lò ní ó wá ṣe mọ́ lọ́dọ̀ rẹ̀ lòun ó dé sí kò wá rọ́gbọ́n tó fi lè yẹ kó mọ̀ wá sílé wọn jọ ń gbé torí ọ̀rẹ́ yẹn kò jẹ́ oúnjẹ gàrí ní mu àtẹ̀pà kọ́rẹ́ rẹ̀ bàbá tó lówó tó ń jẹ́ wà ni òun àtọ̀rẹ́ yẹn gàrí ni wọ́n ọ̀rẹ́ yẹn ló wá ń gbé jáde lọ jẹun tó odidijọ́ mẹ́ta lè jẹra rẹ̀ níyà oúnjẹ. Àrùn tó bá bàa kún yàn ní síyà jẹ́ ọjà síyà sápò síyà gbóná. Ọ̀rẹ́ wa bẹ́ẹ̀ máa ń wá pé kí ọrụ عدو الله كان أبلغا عبيد الله له كان جاهلا يخلق عدو الله orin Torípé orin ìyá yóò fẹ́ kí kébè rírò pẹ̀lú orí ìlú. Jàmìlà. Ẹ̀ járí, mo mọ̀ mo ti gbọ́ ọmọ jáìlá olùkọ́ àtàkẹ́ inú fàájú ìjọba náà sí àjọ́jọ́ ọ̀rọ̀ àkókò yìí orí kan àjẹ́ ó sọ pé òun ò yá ń wé ju àgbọn lọ ẹ̀rẹ́kú pé àgbọn èlò ó ní àdùn ìgbàlè ìlànà rẹ̀ jẹ àfihàn iṣẹ́ alátàkẹ́ ìlú kókó tẹ́bá wo àgbọn tẹ́bá sin àgbọn àgbọn àgíríkì tó bá yá kí yóò padà ṣẹlẹ̀ sí yóò ga tẹ̀lé pọ̀ ọkàrá ní ó padà ga ọwọ́ náà ní tó mọ́. Àgbẹ́ ti ní kò dàbí ìfẹ́fẹ́ tẹ́tẹ̀fọ́ fẹ́ àjọṣe pápọ̀ oṣù kan. Ó yí àgbọn ni, ó yí yí yí yí yí tó tó já. Tó bá wá já sí ní ẹ̀yìn ẹ̀yẹ, ara ẹ̀yẹ òkè tí ó ṣá. Tó bá ṣọ́ra ó bèrè ẹ̀ lọ́wọ́. Àwọn ìkẹ́lẹ́ òkúta, òkúta bá tún dá ìrìn lẹ́gbẹ̀ẹ́ tó bá ṣe tán ó wà tún kan nǹkan tí ó le koko tó bá sọ yẹn tán ó tún wá koko kọ̀ọ̀bẹ yọ tó bá tún wà mọ̀ yọ tó tún jẹ ọlọ́wọ́ àbáyé ní kò sẹ́ńtò lè fi ahun wé ju àgbọn lọ tó ṣe pé ó fi adùn rẹ̀ pamọ́ sí lúlúlúlú. Máa gbàlù kan tí mo bá ipò báyìí ìgbà àlàmù ìfìlà ẹ̀yìn ọ̀nà arákùnrin. ومعاده إن قيل به فمعاده ومعاده أيقول جاوزت الفرات ولم ألد إلا الذي وقد قضت أمواج إلا الذي وقد قضت أمواج ìtí mò ń sọ bàbá yìí sọ ọ̀rọ̀ ahun bàbá tó mú ní ìbí yóò wá dúró wàbẹ́ yóò kọ̀ ṣú hànẹ́sì yìí ó ti pé fáwù lẹ́gbà kí ni òun ìpẹ̀lẹ́ ọdún bọ́ ọ̀rọ̀ àtọ̀ yẹ ń wò mí títí à tọ́lọ̀ dẹ̀ sọ mí di lọ ní àmàán ó jẹ́ tó máa ọ̀tọ̀ ní ká bẹ́ náà fún wa ní àdúrà ní ìpínlẹ̀ alágbára ṣe nínú alẹ́ nǹkan ọlọ́mọdé kówó di kìnnìún sí wa lápò tó bá dà náwó já ń bẹ̀rẹ̀ ń sọ pẹ̀ pé láti sọ ààbà yìí walakin àǹsídìkì ní ìyàtì àwọn sàádé gbogbo ń taàrò ní wọ́n pé wọ́n ṣe àwọn sàádé wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe wọ́n ṣe torí ìtọ́lọ̀ pẹ̀lú àníyàn tó dáa wọ́n ò ṣe ìyá wálá sùn àjà wọ́n ṣe ní àṣerí wọ́n ṣe ní àṣegbọ́ wọn ṣe láti hàn ìjìnlẹ̀ yorùbá ìṣòro mú un gbàgbọ́ báyìí báyìí kọ́ máa bá wà yorùbá wọn ṣe láti hàn wọn èé ṣe aláṣẹ hàn tí wọ́n pè ní alálẹ̀ awò wọ́n èé ṣe sí árí ni wọ́n èé ti ṣaláṣẹ gbọ́ ẹni tó bá ń ṣe àṣehàn ọlọ́run jẹ́ káwọn èèyàn bá rí ẹ má ju tàṣe gbọ́ ọlọ́jẹ̀ wọn gbọ́ ẹ má ju kiri òṣìṣẹ́ aládá ẹ má ju òṣìṣẹ́ aládá náà ni. à ń do léèsì ní ìṣe ṣùtà ẹbí ìdákọ̀ mi ò tó bẹ́ẹ̀ náà lẹ̀ dákọ̀ tó lánàá. a abọ́dà wa tí ọ̀rẹ́ náírà lánàá fẹ́ẹ́ àyàfi táwọn àfáà sọ pé a lè mọ̀ọ́mọ̀ sọ sókè nítorí afẹ́kàmù tánáwó ẹ̀rọ kó má bàa tàbí ó lẹ́gbẹ́ àwọn èdè ìjú ọ̀ gbámítà ní ìkòrọ́gbọ́njá ọmọ kékeré ní ṣiṣẹ́ ní kọ́mpìnì ẹ̀ ilé iṣẹ́ rẹ̀ ní ṣiṣẹ́ ọmọ ìyá ọmọ ẹ̀kọ́ mọ́tíláṣí àtúntò ìṣẹ̀ ìtọ́lá ọ̀dọ́ ọmọ ẹ̀dọ́ fún fífí mílíọ̀n sílẹ̀ ẹ̀ẹ́dá ọ̀gá ẹ̀rọ ìjọ rẹ̀ ti lè lọ. wọ́n máa lọ́dọ̀ ẹ̀rọ mi kí wọ́n máa àyànṣẹ́ yóò wá bá jíjí kan five million. wọ́n ní kí wọ́n dá tó àwọn èèyàn kan ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ló fi ilẹ̀ àwọn tọ́lá lọ́la lẹ́yìn tí wọ́n máa yẹ ọmọdé ní kò sí ìmọ̀ tó ń dẹ́kun kí ló fi kí ló fi dáṣe humanity ẹwà tí

ẹ̀dọ́ bẹ́ẹ̀ ẹran wà níbẹ̀ tí bá yóò fi sáko. Ṣé ó tún níbi tó ti fẹ́ lọ jẹ́? níbi tèlé máa ta kóòtù ní ìlú? ni kóòtù ní kéwì? mú gàrí ló máa mú ẹni ó ní gàrí ṣe jẹ. Five hundred níbi tí ti ń ní five thousand ló

àwọn tọ́lọ́wọ́ bá ṣọ́ níbi ahun ẹ̀mí tó dáadáa ọlọ́run ti ṣe wá láhùn dáadáa wa tí ó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run ṣe lẹ́nu àwọn ọmọ àìnà على ذكرك وشكرك وحسن عبادتك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته